Muri eh eh Baba Muri ẹ sọdọrin Baba Muri Naijera geda Baba Muri Baba Muri Baba Muri menda halea Baba Muri bambare bambare bambare ọmọbìnrin ní àkókò yẹn ló kù náà. mọ́mọ́ wọ́n ti mọ̀ pẹ́bí tí ń bọ̀ rè mọ́mọ́ bàmúrí bàmúrí sáwó wà tá ni. bámúrí kí ni. kọ̀kọ̀ da káwọ́ mọ̀ dalẹ̀ àwò kẹ́yìn ọ̀sẹ̀ yẹn lóore kó o fẹ́ di bí mọ̀ yẹn lọ́wọ́ mẹ́ta kan tiri direct o sì gba owó ọwọ́ ẹjọ́ kò bí láàárọ̀ kùtùkùtù ó mọ lẹ́gẹ̀ndì ọ̀bẹ̀rù ọlọ́run. ó jẹ́ ẹ̀dùn náà ṣé wọ́n sọ fún ọ pé mo gbowó ni ah, ah, ah, èmi ni o o ti gbowó. àṣé wọn ni mo ti kí ni ìṣe ọdún máa ṣe báyìí ṣé o ti àgbẹ̀ ṣe tọrọ àti abalẹ̀ dẹ́rì iwájú mi nísìn èyí wọn sọ fún ọ pé mo ti gbowó nù. mẹ́tẹ̀ẹ̀ta wà mẹ́tẹ̀ẹ̀ta three direct ọwọ́ àjọkọ̀ mi olóòtú ìgbowó mẹ́tẹ̀ẹ̀ta lọ́wọ́ bó o ṣe wà yìí ní ìsinmi owó lọ mẹ́tẹ̀ẹ̀ta. ẹ̀yin wo mo ṣe wá ń da mo ṣe wá ń da. bàmúrí. ẹ̀yin ó jókòó dé mi mo ń bọ̀. kékeré jókòó dé o. sọwọ́ ọwà. bàmúrí. bàmúrí. bàmúrí. mẹ́ta. mẹ́ta mẹ́ta mẹ́ta. mẹ́ta mẹ́ta. alamula alamula mẹ́ta mẹ́ta. I'm glorified. Vanity. Menda ló gbọ́dọ̀ fún. Ọjọ́ rẹ̀ gbẹ́lẹ́ gẹ́ndì síwájú láàárọ̀ kùtùkùtù. Ọba mi mi o. Ọba mi mi o. Ẹ mẹ́tẹ̀ẹ̀ta wẹ́rẹ́wẹ́ ṣe bó ń wá bálọ̀ sọ́jà làkànjú mọ́ bámúrí bámúrí a ní kílódé kílódé gangan. mo ló di gòbè nílé agodo ó di gòbè ó bámúrí kílódé ó. èyí ó bá yẹ ká gbájúmọ́ ká gbájúmọ́ ìgbà àti àkókò kò má dúró dẹ́ni kankan. bámúrí bàbá múrí o. Bamuri, ee eh, eh, bàbá múrí yo ẹ Bamuri, bàmúrí nàìjíríàgédà bàbámúrí yo Bamuri, Bamuri, mendahalea, bàbámúrí yo pampare pampare ọkàyìn ti dé pampare pampare bàmúrí lóde pampare pampare ọkàyìn ti dé pampare ee eh, bàbámúrí esodori bamuri naigerageda bamuri bamuri bamuri menda halea bamuri bambare bambare ọkàní dìde bamuri lodo bambare bambare ọkàní dìde bambare bambare gangan mo rí ani kí ló dé kí ló dé gangan. olórí gòbè ilé agodo orí gòbè o àmúlò kí ló dé o kì í ọba yẹn kágbájúmọ́ kágbájúmọ́ ìgbà àti àkókò kò má dúró dẹ́ni kankan. bàmúrí bàbámúrí o bàmúrí ee eh, eh, bàbámúrí ẹ sọ́dọ̀ mi bàbámúrí nàìjíríà dé dá bàbámúrí. Bambamuri Bambamuri Minda Halia Bambamuri Bambare Bambare Bambare Bambare Bambare Bambare Bambare Sàámú ṣe ọ̀nà òní bìbí tí mo lọ báyìí lọ báyìí lọ báyìí tí mo gbẹ ẹyin kanú bí kíní kọ̀ǹtẹ́nà tí mo wá bí ó mi náà. lẹ́nu ẹ̀ ti gba títí kọjá. Sàámú kí ló dé tí ọ̀fẹ́ dájú lọ́mọ kí ló tó dájú lọ́mọ. mi ò rí yín. mo tún ní wọ́n nílé sílẹ̀ ń bí ìwọ tó ń gbélé ọmọ àgbọ̀dọ̀ sọ pé ah, kò sílẹ̀ o kò sí nǹkan kan. ẹyin mi ò bóyá jẹ́ǹtì ló ń sọ̀rọ̀ títì gọ́ọ̀mẹ̀ntì ló dẹ̀ ló ní títì kò sẹ́yìn tó lè rìn. dúnẹ dúnẹ kí ló ní tó ọ̀sẹ̀ mi lẹ̀ rí. irọ́ o ta ló ṣe mí kò sẹ́yìn tó ṣe mí. kò sẹ́yìn tó ṣe. kò o. kò sẹ́yìn tó ṣe. kò ọmọ ẹni tó ń ṣe ọ̀gá ẹ̀yin lẹ sọ lọ́jọ́ kìíní àná pé à tí n bá dáríjì yín o kí n kú mí ì dẹ́fẹ́ kẹ́ ẹ kú. èmi ti yó yó náà. lọ́jọ́ yẹn. lẹ́yìn ìjọ tí mo sọ fún ọ wípé ni mo bá dáríjì kí n kú mo ti yó. èmi ò mọ. ọ ò mọ ìwọ ọmọ gbàdé mo bá yọ Sàámú. mi ì mọ. ọmọ gbàdé mo bá yọ. Ah, ọ̀gá mi ì mọ o ẹ̀tọ́ ẹgbẹ́ tẹ bá lọ báyìí tẹ bá lọ báyìí rà á rìn gbẹ̀rẹ̀dẹ̀ rẹ̀ ẹlẹ́dẹ̀ kú. ẹ ẹ ní pé èèyàn tó ń gbélé làákàn padà lọ ọ something something ṣáàmì ìlú ẹ̀rọ ti mọ. ó mọ tó ṣe o ó mọ o. kí mo ṣe ọ̀gá. pépà ti ń bẹ lóore ṣé o mọ. pépà. ń bẹ lóore. ọ̀gá ọ̀gá mi mọ pépà bọ̀ lọ́jọ́ ẹ̀mú sáà sọ pé ẹjọ́ ọ̀gá o ẹjọ́ o kẹ̀lẹ́kẹ̀lẹ́ ló láyé o kẹ̀lẹ́kẹ̀lẹ́ kẹ̀lẹ́kẹ̀lẹ́ kẹ̀lẹ́kẹ̀lẹ́. ẹ kẹ̀lẹ́kẹ̀lẹ́ tó ń sọ náà ó ní rísì pépà ń bẹ lóore kíní tí mo ta ẹ̀yìn bàbá ìjẹ̀bù ìwọ mú fún ọmọ ìpéjọ náà ni wàhálà ṣẹlẹ̀ èkí ló tó ń ṣe báyìí lẹ́yìn náà ni ẹ wá congratulation mi gbogbo orírìn tí mo rìn kiri bíi ń wá àyàn kankan kiri o mo ìwọ ọmọ abá ọjẹ ọjẹ. bàbá bàbá bàbá ẹ má bínú ṣé nǹkan ò ti ṣẹlẹ̀ báyìí ṣé yóò ọjọ́ ìtẹ̀ ṣé pè yẹn. bẹ́ẹ̀ mi ṣe délé báyìí mo kàn dáná sun gbogbo aṣọ àti ni o mi ì mọ o mi ò mọ o. ẹ ṣe gbogbo aṣọ tó o ní lé aṣọ tí mo wọ̀ kó lọ́dọ̀ ẹ lọ́jọ́ yẹn tí mo fi pépà tẹ fún mi sí èmi kàn délé bá kí n má wọ aṣọ ẹ wọnú ilé o mo kàn dáná sun mọ́ kọ́nà kan bẹ́ẹ̀ èmi kàn lè wò wọnú ilé. ẹ bá sọ lójú ní pépà òjò ni. ṣe bí inú àpò mi ló wà ó jóná o ó jóná o. nílé agogo orí gòbè o ìyọba yẹ ká gbajúmọ̀ ká gbajúmọ̀ ìgbà àti àkókò kò bá kálẹ̀ ní kókó ọ̀gá náà dé lọ́sọ̀ ṣe ṣe pariwo. ẹ wo kò ní dá fún yín dàrí yóò dá fún yín ẹ bá mi bẹ̀ ẹ pépà kan bẹ̀ lọ́wọ́ ẹ tó ní í ṣe pẹ̀lú ayé mi. ìgbà tí wọ́n ṣépè lọ́jọ́ ẹ̀ èmi ti padà èmi ti padà dáná sun aṣọ o. Sàámú láàrin èmi àti ẹ̀ mo mọ̀ pé owó òjò kìíní ìná kí ló fẹ́ kọ́ ọ̀gá ṣe ayé lọ́kọ̀ọ́ta ẹ̀ nídìí ẹ má bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ wo. ìrọ̀ ọ̀gá ẹ̀ sọ fún ọ̀ ń pẹ́ dọ̀bálẹ̀ ìkàdé ní sùúrù ìkàdé. ọ̀ sẹ́yìn mi mọ̀ kiri. ọ̀gá mi ìṣẹ́ ìlànà ló fi ẹ máa ní sùúrù jàre. kàgílá adé tún mèrè mọ́ ṣé mèrè tẹ́lẹ̀. ẹ ẹ nǹkan tó yẹ ẹ ní. gbogbo ohun tèmi ṣe ń jọ yẹn ṣé ó yẹ kó jọ ẹ lójú. wọ́n wá ń lọ báyìí mọ̀ ń lọ báyìí mọ̀ ń lọ báyìí mọ̀ ń lọ báyìí ọwọ́ àwọn omi ojú kò bí kò tà. ẹ má bínú ẹ má bínú ó wà nulẹ̀. ẹ ṣe jàre ìyá wa ẹ ṣe jàre. ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé màá lọ mú pípa yẹn wá ṣùgbọ́n on one condition ni màá fún yín. ẹ tẹ mú wá náà. àríwọ́ mi lè mú wá náà mi lè mú wá náà on one condition ni èmi àti Gíwá lájọ ń padà bọ̀ wá bí iṣẹ́ èmi àti Gíwá ṣe é gbà Gíwá ọmọọṣẹ́ mi mi lè dalẹ̀ o èmi ò lè dalẹ̀ o èmi ò ń ṣọ̀dalẹ̀ o èèyàn o. ṣé o mọ̀ pé àgbàdo lẹ́gùn Gíwá òkè àrò èmi ò fi bẹ́ẹ̀ fẹ́ ti gíwá tó rọ́nà bẹ̀ ò dáa kò sí wàhálà ṣebí kí gíwá ti padà. kò sí wàhálà ṣe ti gbọ́ ẹ ti gbà. mo gbọ́ mo gbọ́. ẹ ṣe ń yàrá ìyá wa ẹ pẹ̀lẹ́ ẹ lọ kí ló dé dẹ kó kiri tó kí wà. kí ló kè mí ń àwọn yóò sì mú nǹkan wọ́n sọ ọ́ di kókó bẹ́ẹ̀ lẹ́nìkan fẹ́ fọ́ ọmọ ló mú ó gbọ́ bẹ́ẹ̀ báyìí ọwọ́ àfàṣọ́bù ò ní mú lórí ọmú méjì kẹ́hìn wọ búra sí kàlẹ́dà ọ̀yàn tí dì ní mẹ́jọ lajárì kọ̀ wọ búra samson. òun rí ọ̀gá. owó rẹ̀ eh, o ṣé àmú. ṣe ti gbọ́ nǹkan tí mo sọ èmi àti gíwá la jọ ń bọ̀ o. ṣe bí wọn àti gíwá. tójú bá yẹjú. ohun ò lè yẹ o ọ̀gá ẹjọ́ o ẹjọ́ o. olúwa mi. ẹ fi kinní sí náà kinní kan mẹ̀kún yìí. olúwa mi ìgbòmọ ẹkùn. ok ìgbòmọ ẹkùn ẹ fi sí o. olówó orí mi ìgbòmọ ẹkùn. olúwa mi ìgbòmọ ẹkùn. oyè. Ah. oyè gbòmọ ẹkùn oyè. bẹ̀rẹ̀ ọlọ́jọ́ da. tójú bá yẹ ju kó o máa yẹ o. kò lè yẹ kò lè yẹ kò lè yẹ o ṣùgbọ́n ìjọ freedom ẹ ọmọ kò nǹkan. ọ̀gá kí lẹ sọ ẹ sà kí lẹ sọ kí lẹ sọ. èyí ló bá yẹ ká gbájúmọ́ ká gbájúmọ́ ìgbà àti àkókò kò má dúró dẹ́ni kọ́kọ́. bàmúrí ẹjọ ṣe mọ yáwó lọ́wọ́. ẹjọ òun jẹ wa lówó ó dẹ̀ darí wa sọ́dọ̀ yẹn. èmi máa ń ẹ lórí èlò twenty five thousand naira Eh, tálákà yìí tún ní gbéraga. Eh, ọ̀rọ̀ gbéraga kọ́ lẹ́yìn èlò eh. ni owó tí mo jẹ yín. èlò lẹ̀ jẹ́ wa five thousand ọmọdé owó ni. ló e lẹ́yìn bíi búdọ̀gì wá bá mi èmi yáwó yín lọ́wọ́ yín àbí mo rọtí àwọn lọ́wọ́ ẹ̀ jẹ́rí ẹ̀ lẹ́jà kúra yín bọ̀ ilé ọ̀dọ̀ tèmi tọ́bajálẹ̀ náà lẹ́ka mọ́ ẹ bá tá sí ara yàbí. kí tọ̀ ọjà lọ́kọ̀jú mọ́ bámúrí bámúrí a ní kílódé kílódé gangan. olórí gòbè ilé agodo orí gòbè o bámúrí kílódé o èyí ọba yẹn kágbájúmọ́ kágbájúmọ́ ìgbà àti àkókò kò má dúró dẹ́ni kankan. bámúrí bàbámúrí o bámúrí ee eh, eh, bàbámúrí ẹ sọ́dọ̀ orin bàbámúrí nàìjíríà jẹ̀dá bàbámúrí o bàmúrí. Adria